ẹ dẹ́kun lílo ikú Mohbad láti gba iyì lórí ayélujára òṣèré tíátà Bestman Thompson gbajúgbajà òṣèré tíátà gẹ̀ẹ́sì tí ó jẹ́ olùdarí àwọn eré orí ìtàgé bẹ́ẹ̀ ó jẹ́ onínúure Ubong Ise Thompson tí a túmọ̀ sí Bestman Thompson ti tako àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan lórí ayélujára wípé kí wọ́n dẹ́kun lílo ikú olórin Mohbad láti gba iyì lórí ìtàkùn àgbáyé ó sọ jáde wípé oríṣiríṣi ohun tí ó ṣẹlẹ̀ sí Mohbad ní ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́nrán tó jáde lé lórí kókó ọ̀rọ̀ náà ó rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lórí ayélujára tí wọ́n jà fún ẹ̀tọ́ ọmọnìyàn tàbí àwọn olùdásíṣẹ́ láti dẹ́kun lílo ikú ọ̀dọ́mọkùnrin Mohbad láti lè lépa àǹfààní fún ara wọn lórí ẹ̀rọ ayélujára ó tẹ̀síwájú pé díẹ̀ nínú àwọn ènìyàn kan béèrè fún ìdánwò DNA láti ṣe lórí ọmọ tí olóògbé fi sílẹ̀ sáyé lọ ṣùgbọ́n kò yẹ kí a sáré jan gbogbo rẹ̀ pọ̀ bí kò ṣe pé ká rí ìdájọ́ òdodo tá a fẹ́ fún olóògbé náà lẹ́yìn tí ìdájọ́ òdodo bá ti múlẹ̀ a lè tẹ̀síwájú lórí àwọn ìwádìí mìíràn nígbà tí ọ̀dọ́mọkùnrin náà wà láyé ó nífẹ̀ẹ́ ọmọ tíyàwó rẹ̀ bí fún gidi gan ni ó yẹ kí gbogbo ènìyàn gba àwọn ọlọ́pàá láàyè láti ṣe àwọn ìwádìí wọn ní ìlànà tó tọ́ àti tí ó yẹ bákan náà ó ṣe ìbáwí àwọn tó péjọ ṣe ìdágbére kẹ́yìn fún olóògbé Mohbad tí wọ́n tún padà lọ péjọ ṣe ìwọ́de ní Lekki toll gate ó ní wípé àṣejù wọn ló jẹ́ kí wọ́n fojú winá ẹ̀tẹ́ ó sọ lákòótọ́ wípé ó tiẹ̀ yẹ kí àwọn ọlọ́pàá kó gbogbo wọn láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ fún àṣejù tí wọ́n ṣe. Tíọ́sì Adésínà ló ti ń jábọ̀ ròyìn fún kọ́ni amóhùnmáwòrán Wisdom Yard.